yé ọ̀bọ̀dẹ náà bẹ́ẹ̀ ṣá ọ̀bọ̀dẹ lọ jókòó bẹ́ẹ̀ olóyún ọjọ́ kò bẹ́ẹ̀ mi lè fẹ́ bá a sọ̀rọ̀ lẹ́ni rárá pé màtẹ́yàtọ̀ sọ̀rọ̀ yẹn lọ́wọ́ tẹ̀ ní jẹ́ olóhùn wá ẹni mi àbẹ olófo èmi lágbàbọ olófo rìn olófo eléyìí náà eléyìí tó lọ tẹ́ẹ̀sì ìyàwó mi ṣé ilé wa nú àwọn èèyàn èmi lágbàbọ ilé rìn àwọn olófo èèyàn mi hùn ẹ èmi kẹ ọ̀gbẹ́ni ó wà láyé ara tiẹ̀ ní ọ̀tọ̀ lọ́rọ̀ àwọn kọjá ìgan bá ta sí mi nìkan gbọ́dọ̀ gbéyà ṣe pé èmi ṣe wà yìí gbọ́ ní ọ̀tọ̀ tẹ́ lọ́rọ̀ lẹ́yìn kọ́dọ̀ kọ́ wà láyà àti kébí kọ́ wà láyà tèmi ọ̀rẹ́ òfò mi ò fẹ́ láyé mi àwọn ọ̀rẹ́ kan tí ò bá dádì ọ̀rẹ́ àwọn ilé kẹ àwọn olóògùn làwọn ilé àwọn ilé ò sí níyàn rárá. ọ̀rẹ́ ẹ ló ń bọ̀ yẹn ẹ ríra yín ni ọ̀rẹ́ ẹ tó kọjá ń sìn kò kí ẹ kí ló ṣẹlẹ̀ ẹ mo tún sọ fún ẹ pé ọ̀rẹ́ ẹ ló ń bọ̀ ọ̀rẹ́ ló ń bọ̀ yẹn ò dáhùn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. wọ́n fi mí gún lágídí ni kí ló ṣẹlẹ̀ ṣé mo jájòjì ni let me know what is going on kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ ló kọjá yẹn kò kí ẹ kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀. àjẹ́ kí lọ challenge ẹ̀ ilẹ̀ rẹ̀ ta sí o lọ challenge ẹ̀ gan jẹ́ kí àwọn ẹ̀gbọ́n ọmọ yìí lọ oh yóò ráyè gbogbo tó wà mí. yàrá jẹ ẹ kúrò lẹ ṣe wàá pa ìyá mi ṣáájú wa ẹjọ jẹ rí ẹ rí ṣàbùṣàbọjọ ẹ sáré rí ẹ sáré rí ẹ sáré sọ ẹ ti rẹ sí ó ti kò tẹ̀ sọ̀rọ̀ náà ó ti rà pé ẹmọ ẹdájọ́ fún lára fún ó ti ẹni tó bá jẹ́ òfu òun lára máa fún ara fún ni ẹ sáà mọ̀ ẹ bá mi kìlọ̀ fọkọ yín èmi ò ráyè gbo tẹ̀fàjà tí sọ̀bá mi dánwò yẹn ó ti èmi wà mí wá lọ ládùúgbò jẹjẹ máa lọ jẹjẹ ni ó ti èmi yá wèrè gan mo ní kó máa gan bọ̀ ọ máa ń tọ́jú wèrè mi ni ó ti ẹyin ẹ kò bá mi kìlọ̀ fọ́kọ́ yín kó bí kẹ́ẹ̀fù òkè màmí àdàfún a lè máa sọ̀rọ̀ ẹ̀ ó ní ìta máa sọ̀rọ̀ ẹ̀ dé ó ti ẹyin a lè máa kí ni tí wọ́n gbọ́ ẹ̀gbá ní wèrè bẹ́ẹ̀ tábẹ̀ máa lọ́fà kí n tó text message yàwó mi kí n tó gbọ́ ẹ̀gbá lọ́fẹ̀ máa chat tó ń wá ní mi ni mo wo message ẹ̀ whatsapp mo wo everything voice call voice note mo wo ọ̀rọ̀ ta kí n tó mú ṣeré ni go message everything tó ló ń send pictures yàwó mi fún gbàngbọ́ ẹ bẹ̀rẹ̀ tó mú ṣeré ni. ṣe ṣù ọ. ah ṣé mo fẹ́ kó mú fóònù ẹ̀ jáde tó bá ṣọ̀f kó mú fóònù ẹ̀ jáde ṣé mo lè lè kó mú jáde kí ni tí wọ́n gbọ́ yẹn náà ṣé mo ṣeré ni ah, ẹ gbà láyé mi èmi láyé mi àgbà tí mo ti fẹ́ ọmọ ilẹ̀ màá mi wọ bí ẹnìbọ̀ nínú àdúgbò mi ò dé tẹ mọ́ ìyàwó níyàwó ládùúgbò mi ò dé tẹ rí ṣé mo ṣẹ̀ṣẹ̀ wà ní sẹ́n mo ti wà kí wàá ṣe tọ́kì bínú tọ́kì wà pé àyín ló tí máa la àyín máa fọ́ ilé ọbọ ṣe báyẹn o Ọlọ́run mo kó ẹ̀jẹ̀ ní wéyìn ṣe ẹ lọ màá mi ọ̀rọ̀ sẹ́tímẹ̀tì ilé tọ́pẹ́ ni ń fọ́ra lẹ́nu kọ́. ṣé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ sọ tọrọ lọrẹ ń sọ. ẹni tó bá ṣe kò sọ pé òun sóòótọ́ máa mi kò lè sọ. ẹbí náà rí ẹ rí para ń fún ẹ oh. mo ṣe àrí mo ní ọ̀rẹ́ ló ń bọ̀ yẹn ọ̀rẹ́ ló ń bọ̀ yẹn ó kí ni just let me see your phone. tẹ́sán tí mo gbé bọ̀ tẹ́lẹ̀ ní bí fẹ́ fọ́gò lórí ẹ tẹ́lẹ̀ ní kò sànú ẹ ní ọlọ́run ẹyin ni mo rò fẹ́ fọ́gò ẹ tẹ́lẹ̀ ní. Ah, so gbogbo kọ́ o máa ń jẹ owó gan máa ń jẹ́lọ́sì gan ọlọ́run mo jẹ́lọ́sì gan. mami ah. oh, oh, kí a fẹ́ ṣe é nìsín máa fẹ́ wọ̀ kò lè múlẹ̀ ó sọ̀ fún mi sá nǹkan tó dánwò. Ah, tí mi bá rí fóun yẹn máa fọ́ fóun yẹn mọ́lẹ̀. ọmọ mi ṣe eré ni ọmọ àmọ́ yá mi pàdé mi tí mo trust mo like tí o kó jẹ tó tún wọlé mi tó jókòó tí a mi dáná fún mi àtẹ àjọ jẹun lórí bẹ́ẹ̀ jù ah, so ó yà màmá kẹfẹ gbọ́ sáfẹ́ àṣe ikú mo ṣe kí mo kí kò pàdé mi mo fẹ́ dalẹ̀ kí wọ́n á ní mo fẹ́ máa fọwọ́ lẹ́nu mo fẹ́ máa tẹlẹ̀ fọ́lẹ̀ ṣókòlè kò lè wọ́ọ̀kì ni ṣókòlè wọ́ọ̀kì ni ọkàn òun náà ṣe tèmi nísìnyí rẹ̀ wọ̀ mi sọ̀rọ̀ apá ni olùmúdàkọ̀ yá lórí ti àbí. ó yẹ ẹni sùúrù ṣé mo ní ká ní sùúrù. kò ní sùúrù ó yàtọ̀ sí ká máa wo nǹkan tí mo wọlé wọlé èmi nìkan mo ní private ah, private jet mi nìkan mo ń gùn. èmi mo sọ ní ká ní sùúrù ẹ calm down bọ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni màá bójú ẹ jẹ ẹ jẹ́ kí n wo fóònù ẹ yẹn. o lè ní ládùúgbò yìí mọ́sá. jẹ́ kí n wo fóònù ẹ ládùúgbò ìwọ wà á ní ládùúgbò sá. so that means o ṣe ń tòótọ́ ni ẹ. ọmọ ten years mo fi jà lórí ọmọ ẹ kó tó ṣe fídíọ̀mù kọ́ sẹ́fìtì wọn wáìnì mi wọ pàdí mi ọmọ ya mẹ́ni yẹ aláya bẹ́ẹ̀ ní kọ́ bá yẹn. tó bá jẹ́ pé irọ́ ni ah. bùrá fẹ́ mi bùrọ̀ àpẹ mi ẹni sùn tó bá jẹ́ pé irọ́ ni ọ̀rẹ́ ẹ̀ pa hmm. jẹ́ kí n wo fóònù ẹ̀. àwọn fọkọ bẹ́ẹ̀ ó jẹ́rú o oh I can't trust you for now let me check your phone. mo rí everything mo confirm lórí fóònù ìyàwó mi ó sọ everything mo wúdú wo pé àṣé ah, pàdé mi náà ìyẹn pàdé mi náà àṣé ah, ah, mo wà pẹ̀lú màmí bọ́ ẹ oh my god ó fọkọ gan ó fọkọ gan àwọn fọkọ pé kó jẹun bóyá kó jẹ́ dáa ó fọkọ mo wà pẹ̀lú oh my god. ṣé gbogbo ohun tẹ̀sán mi rè sọ pé òótọ́ ni àbí kò ń ṣe ọ̀rọ̀ bọ̀ ẹni sùúrù ẹni sùúrù tó ń bá mọ̀ pé rọ́ọ̀lẹ́ pa ṣífọ̀nù ẹ̀ kó jẹ́ kí n rí. stop saying babe o ti lọ fàájì dáìmù ti lọ kó yọ kó mú jáde kó tu ṣé kò lè tu ni ṣe fóònù ẹ̀ lè kó mú jáde. ọ̀rẹ́ fẹ́mi ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ má bínú